must arrest them Tinubu you must arrest the northerners Tinubu gbé ọlọ́pàá dìde ń sìn àwọn DSS MSS ó gbọ́dọ̀ arrest àwọn northerners àwọn Fúlàní ìwọ náà dìde ń sìn kó wá arrest wọn dey play dey play can Tinubu arrest them bàbá Tinubu ṣe lè fọlọ́pàá mú wọn ṣọ́tọ́ ó tàn bí òótọ́ o ó tàn bí òótọ́ o gbogbo ẹ̀yin wèrè tẹ́ ẹ̀ ń bú sọ́dọ̀ ní ẹ̀mọ Ìgbòho Òòṣà tẹ Professor Banji Akintoye tẹ mú sọ́wọ́ ẹ̀yin wá Nàìjíríà alpha àwọn ọlọ́run yín tí wọ́n ní Nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ o ohun tádìsá sọ tẹ bẹ̀rẹ̀ sí ní gẹ́jẹ́ tí Professor Banji Akintoye sọ tẹ kéyìn sókè bí ẹran sísun tí Yorùbá Wùyí sọ tẹ fi fún mi lórúkọ adáwọn ayé yín padà ta o gbogbo tẹ́ ẹ pè ní rọ́jọ́ kìíní àná ó mà ti dòótọ́ ó ti dòótọ́ kí Tinubu náà lọ arrest wọn ló kù ariwo tádìsá pa wípé nàìjíríà ti expire ní orí burúkú ṣe ń ṣẹlẹ̀ ní nàìjíríà wọ́n ṣe ń jíyàn gbé wọ́n ṣe ń báyàn sùn ẹ̀yin tẹ́ bá ti wo fídíò yìí dáadáa ẹ máa rí fídíò kan bẹ́ẹ̀ ni tó ti ń da owó sókè àwọn agbésùnmọ̀mí owó tí gbogbo táwọn èèyàn torí ẹ̀ sá kúrò lé ajé o ògúngúnú sọ <laughs> onísàn ọbọ̀ jí onámọ́náyé ọ̀nà àgbàlagbà sákíjokíjo ajé tó ní kálukú wá káàkiri tá a fi sá kúrò nàìjíríà ó wà nínú fídíò yìí táwọn agbésùnmọ̀ bẹ̀rẹ̀ sí ń dà sókè báyìí tí wọ́n ń dà sókè tí wọ́n ń dànù nínú gbó wọ́n ń fọ́ owó báyìí ni wọ́n ń fọ́ owó wọ́n ń fọ́ owó wọ́n ń fọ́ owó nínú gbó ni tí ó sì tó máa mú wọn sí tó Idris Okunna yẹbọ Bobrisky tó yẹ pé mẹtẹ láìkì gbèrè tóun náà ń ṣe ohun tí wọ́n ṣàjẹ́ fún ni pé ó mú owó ó spray one party náà ṣàṣàjẹ́ fún àwọn agbésùnmọ̀ mi náà wà nínú gbó yìí tí wọ́n ń da owó sókè ṣé wọ́n ti mú àwọn yẹn wọn ò tí ì mú wọn. the north before now is saying we don't believe in separation but as, i'm standing i'm telling you that if there's going oh, to be separation tomorrow the north is ready for it we are also ready oh, let's go our either ways. let's go there. and, and i'm telling you. ìyẹn nìkan kọ́ wọ́n ti ṣe mítìnì northern elders forums àwọn àgbààgbà nọ́ọ̀tì wọ́n ti ṣe mítìnì wọ́n ní àwọn òfẹ́ tó ń jẹ́ wọ́n ní nàìjíríà ti expire ariwo tá à ń pa fún yín nì pé nàìjíríà ti expire ọ̀rọ̀ pípọ̀ nídìí ẹ̀mẹ́jọ́ rò wọ́n láwọn sọ pé àwọn ò fẹ́ nàìjíríà in the first place o <laughs> wọ́n ní sáúdà náà sọ pé àwọn ò fẹ́ nàìjíríà o àkíyè kankan ní culture àkíyè kankan náà ní heritage wọ́n ní history wa ò dọ́gba wọ́n láwọn ò fẹ́ wọ́n nàìjíríà wọ́n ní sáúdà náà sọ o èmi kọ́ ni mo sọ̀rọ̀ ẹ máa gbowó nínú fídíò yìí ni o spokesperson wọn spokesman wọn professor eh, abdullahi ango òun ló sọ̀rọ̀ lójú gbogbo wọn báyìí ní ẹ máa rí fídíò ẹ̀ wo mi bíi ó láwọn ò fẹ́ wọn nàìjíríà onísọdánà sọ nígbà yẹn ṣùgbọ́n àwọn máa ń bàbá wa wọ́n fẹ́ràn àlejò tó nílé lọ british kó sí wọn lórí ìtọ́jú pé òun fẹ́ wọn nàìjíríà wọ́n wá fi jẹ́ olórí pé ẹ ṣèbí ó dà tó pé òun fẹ́ ó yá join ni wa wọ́n máa ṣe olórí lórí wọn bẹ̀rẹ̀ sí ni fi wọ́n wo ẹ já wọnú agbami ètò ọ̀rọ̀ pọ̀ ní ìwé pẹ̀jọ́ ẹ wo ó lẹ ti kẹ́ ó sẹ́mẹ́ wọ́n gbọ́ ó sẹ́mẹ́ ń gẹ yorùbá wì lórúkọ tèmi ẹ já wọnú ṣóò lọ. Hmm. ọmọ yorùbá inú mi ń dùn tó pé yorùbá ló pé jù yorùbá pé láṣà apé lẹ́sìn apé níwà apé níṣe yorùbá ti sọ̀rọ̀ tán wọ́n fi kò mú òkun ẹ̀ lélẹ̀ wọ́n ní tírọ́balẹ̀ lógún ọdún ìjọ báyìí ni òtítọ́ máa bá a àṣẹ wọn fún haúsá fúlàní àṣẹ wọn wáìnì wa tẹ́lẹ̀ ni tó bá gbọ́ dey play dey play dey wine àṣẹ wọn wáìnì wa ni àṣẹ wọn mọ̀ pé nàìjíríà ti expire <laughs> ah! àwọn pípù yóò dáa wọn kì í ṣe èèyàn pínrín báyìí ẹjọ́ wọn kọ́ àgùntàn tí wọ́n dẹ̀ rí ṣèédú bẹ́ẹ̀ ni kó tó gbaṣu ọwọ́ ẹ̀ ṣé mo pé ìyà kíkan ní báyìí ni wọ́n rí lásìkò Tinubu yìí ìyà péréje tàbí péréte náà máa ń pè kíkan ní báyìí òun ni wọ́n rí lásìkò Tinubu yìí táwọn olórí wọn bọ̀ tàpé Nàìjíríà ti expire ah so ẹ mọ̀ ẹ máa gbọ́rọ̀ lẹ́nu wọn o wọ́n lọ sí elders forum wọn northern elders forum ibẹ̀ náà ti lọ ṣe mítìnì ṣe pé any small thing wọ́n ti pé bí kótó wọ́n ti pé bí ìkòtò ọdún mélòó ni Tinubu sì lò ẹ̀yin èèyàn mi ṣé kó máa lọ bẹ́ẹ̀ <laughs> ọdún mélòó ni Tinubu sì lò ṣé àwọn olórí wọn ti ń bọ̀ ta ẹ wo gbà tí ìyà ti ń jẹ àwọn ọmọ Yorùbá bọ̀ tipẹ́tipẹ́ tí àwọn àgbààgbà wa tí wọn ò lè bọ́ ọ̀tà fún wa ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó fún wa ní Àdìsá ọmọ Adéyẹmọ ká lọ́wọ́ Ìgbárúmọlẹ̀ tó fún wa ní Ìgbòho òòṣà ọmọ aládìkún ẹ àkọlé òkúta ká dúpẹ́ ọjọ́ orí kọ́ nìyàn fi ń dàgbà o Àdìsá bàbá wa ni ẹ kí ni mo sọ mi ì mọ tiyín Àdìsá bàbá mi ni ẹ because tí wọn ò bá dìde tó wọ pé o wà nínú ìgbádùn bóyá ilẹ̀ Yorùbá ò bá ti tán ní twenty twenty four yìí bóyá Tinubu go ò ní di president ní twenty twenty four yìí ọmọ aládìí kò ṣàtúrálẹ̀ o bàbá mi i love you so much you know i love you anybody need ti sọ fún ẹ wípé i love you so so so much thank you I, me Yorubawuyi and on behalf of my family we appreciate you adúpẹ́ lọ́wọ́ ẹ̀ òòṣà wípé irọ́ tó lọ lógún ọdún ó ti ń tú báyìí ẹlẹ́dàá Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà àṣé kò sùn àṣẹ ẹlẹ́dàá ìyá adéyẹmọ kò sùn lọ́rùn ẹlẹ́dàá bàbá ẹ̀ ó ṣe mítìnì pẹ̀lú ẹlẹ́dàá ìyá ẹ̀ wọ́n jọ kò láì papọ̀ pẹ̀lú ẹlẹ́dàá Sunday adéyẹmọ ìgbòho òòṣà wọ́n wá ìnváìtì ẹlẹ́dàá gbogbo àwọn irúmọlẹ̀ wa àwọn àgbààgbà wa àwọn òrìṣà ilẹ̀ yorùbá àwọn ẹni òrìṣà dàbí bàbá awólọ́wọ̀ bàbá bọ́lá ìgè bàbá jẹ́kọ̀ǹde fúnṣọ́ williams ẹ bá mi kọ́ orúkọ àwọn tó kù tẹ́ bá mọ̀ bá mi kọ́ sí comment section gbogbo ẹlẹ́dàá gbogbo wọn ṣe mítìnì wọ́n wá dìde wọ́n bẹ̀rẹ̀ sí ní fún àwọn wèrè nífùnkúfù àwọn náà wá ń fọ ìfọkúfọ̀ jáde oníkálukú wá ń pariwo wọ́n wá ń ké mẹ́ẹ̀ mẹ́ẹ̀ wọ́n ń ké bọ́ọ̀ hmm. ọlọ́run elédùnmarè tó mọ̀ wípé òótọ́ ọ̀nà ọmọ adéyẹmọ ń sọ tó di pé wọ́n lé sẹ́yìn odi wọ́n kọ́kọ́ fìgbà kan separate òun àti fámìlì ẹ̀ ọkọ ò rí ìyàwó ìyàwó ò rí rí ọkọ bàbá ò rá àwọn ọmọ àwọn ọmọ ò rí bàbá. tí nǹkan bá wá ní Sunday Igboho báwo ní ilẹ̀ Yorùbá lẹ́nu àti kẹ́lẹ́dùmarè tí nǹkan ṣe onítọ̀hún bẹ́ẹ̀ ni tó rọ́ ní tíná bá jó ni tó bá jọ ọmọ ẹni tààrẹ ẹni là á kọ́ gbọ̀n àwọn ọmọ Yorùbá àwọn ọmọ akẹ́ ìtẹ̀yìn ọba wa ẹ̀yin àgbàgbà wa àwọn fúlàní ti ń dìde ń they are now speaking on behalf of their people ẹ̀mí wọn ò gbé mọ́ mi ìṣòkò wọn lè ní sùúrù ọdún mẹ́rin Tinubu kó pé mọ́ ẹ fẹ́ gbọ́ barrister èjì ọ̀fọ́ lọ́ọ̀yà Nnamdi Kanu ó ti wá bọ́ọ̀ta ó ti fún wọn lésì ó ti jẹ́ kó yé wọn wípé if they are saying this now they should apologize to Nnamdi Kanu <laughs> ó padà get started òun tá a fẹ́ ṣù èṣù gbà á ó ti padà get started báyìí barrister Ejiofor ní the northern um, elders forum tí wọ́n lọ ṣe meeting wọ́n play video wọn fún yín bíi spokesperson wọn professor Ango Abdullahi bàbá tó máa ń sọ̀rọ̀ yẹn ṣàmọ̀ Ango Abdullahi ó ní spokesperson wọn ó sọ̀rọ̀ ilẹ̀kùn o kódà ó sọ débi wípé ó ní gbogbo àwọn táwọn àlàyé ní sáwọn jágbàgbà ó ní ó yẹ kó kó àwọn lọ sí zoo ni ó yẹ kó kó àwọn lọ sí museum kó lọ ti àwọn ọmọ bẹ̀ no matter iye tó kù tá máa lò nígbèsè ayé àwọn bàbá tó ń sọ̀rọ̀ it's over eighty years máa play short video yẹn fún yín níbi bíi let's let's hear this. I appreciate that uh, some of us who have been invited here perhaps should be in the museum by now. Uh, by virtue of the number of days, months and years that were spent on this planet. To be the chairman or co-chairman of uh, this occasion is a great honor and great privilege for me. Having born, having been born a Nigerian, but a British Nigerian, in the sense that those of us who were born before 1914. Uh, okay, before the amalgamation. Or those of us who were born after 1914 up to 1960 independent in Nigeria. We describe ourselves in various forms and terms. I, having been born 86 years ago, 86 years ago, I was born a Nigerian British. Mm -hmm. British Nigerian. That's what I was. And I believe there are quite a few of us here who are British Nigerians. And uh, up to 1960, mm -hmm. when Britain left us alone to manage our affairs, oh, uh, <laughs> oh. we were such. And for me, really, I've seen Nigeria as a British colony administered by the British people. And they decided in 1914 okay. to invite some of our elders to a uh, meeting where some far-reaching decisions will be taken in terms of the future of the country. And uh, by that I mean the promulgation edict that was uh, discussed in 1914 included six eminent Nigerians or six eminent people because at that time before the meeting they were not Nigerians. It was after the 1914 mm-hmm. that uh, we assume a new name or a name referred to as Nigeria. If you read that edict, for those of you particularly with uh, for law, uh, like uh, Novara would, uh, will see the content of that edict. It was an edict because it was a decision made by former British military officers who were governing us, you know, in various ways in the country as a colony. And they couldn't have used any other term than an edict. And after that edict was approved in the meeting, this was then referred to the colonial office and it was adopted that uh, this new nation was then born. Uh, Nigeria was born by that declaration in the edict. So, for those who are curious like me, I read quite a bit of that edict. And uh, it was uh, an edict of hope that uh, the Nigerians that were colonized from Lagos to southern part from Lagos. up to the northern part in 1903 uh, would now be regarded as a country and that country will be named Nigeria. It is so interesting to hear that uh, maybe I'm wrong here, historians are here. It was the governor, and the wife of the governor, or I think the governor general, that in fact gave us her name, Nigeria. Now, the content of that edict was simply that uh, the people that had been put together under that edict are called Nigeria and the people within Nigerians will now move forward and over the years build a country that they could call their own and others will also respect as a country different from theirs. And I think that uh, the edict was very clear. Mm -hmm. In fact, uh, it said the life of the edict was just 100 years. The edict would expire after 100 years. So technically and statistically, this edict expired in 20 14. Yay! Exactly 100 years after. But uh, we did not uh, do anything in a very special way to say that uh, that edict no longer existed and so on, but it was there. But the content was very, very important. And if you read the content, you then consider why. ẹ wo ẹ má yẹ ká bá òpó lọ sílé olóró lórí péèjì mi ìrìnkèrindò Yorùbáwùyí tẹ bá fẹ́ wo fún fídíò kínní yìí because mo láwọn fídíò sí mi tí mo fẹ́ show fún yín so mi nílé play gbogbo ẹ̀ tán tẹ bá fẹ́ fi etí yín gbọ́ gbogbo ohun tí àwọn northerners tí wọ́n sọ ẹ lọ sí orí ìrìnkèrindò Yorùbáwùyí òní mo pèsè sẹ́gbẹ́ nìyí kẹ lọ gbọ́ wọ́n tú wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rọ̀ ṣó ti wá kílẹ̀ fún yín sìn ṣé ó ti kílẹ̀ fún gbogbo yín i hope gbogbo ọmọ yorùbá pátápátá tó ń bú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ń bú professor Banji Akíntóyè èmi ò tí ì sọ nípa tèmi yorùbá wuyi o i think this is the time for you to apologize kẹ ẹ bọ́ta kẹ tọrọ àforíjì torí àwọn tí wọ́n ní nàìjíríà ni wọ́n ń sọ fún yín wípé nàìjíríà ti expire wípé nàìjíríà ti tán láti bíi twenty fourteen wọ́n amalgamate wà papọ̀ ní twenty ní nineteen fourteen wọ́n ní hundred years àpariwo títí títí títí olóyè adéyẹmọ sọ̀rọ̀ títí títí ẹni ìdí tírẹ̀tì ní kí ló mọ̀ bó ló ti kà á pòfẹ́sọ̀ ló sọ̀rọ̀ yìí o bàbá wa pọfẹsọ Bánjí Akíntóyè sọ̀rọ̀ ẹni wọ́n ti dàgbà ṣẹ́ni tó ń sọ̀rọ̀ yìí ṣé young boy ni etí ìṣàlẹ̀ lẹ́fi gbọ́ pé eighty six years ni ó tàn bí òtán o ó tàn bí òtán o gbogbo ẹ̀yin tẹ̀ ń bù wá èmi dúpẹ́ o wípé bí Tinubu ṣe ń ṣèjọba yìí Elédùmarè fi gbèjà àwa Yorùbá nation ni ìṣèjọba Tinubu yìí tí Tinubu bá débẹ̀ ní àbá ah, ní Tinubu bá débẹ̀ Tinubu ni bá tún Nàìjíríà tò ọlápẹ́ Sunday Igboho lòdì lọ́wọ́ mú Bánjí Akíntóyè ní òjò rọ́nà lọ Yorùbá wuyì ló fà lẹ́sẹ̀ dání Kóyèkí mídíà ló ní kò ní lọ àwọn náà ní kò ní débẹ̀ ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ọmọ ẹni òṣèdí yàmàkà wọ́n bá máa lísìtì wá sínú àwọn ẹni bí nílẹ̀ Yorùbá ni ṣùgbọ́n náà orí wa gbèjà wa ìṣẹ̀dá wa jà fún wa like i said ẹni tó bá fẹ́ wo fún fídíò fídíò yẹn ẹ máa wò lórí ìrìnkèrindò Yorùbáwùyí ẹ lọ wò níbẹ̀ péjì mi ni tẹ bá ti wá wò níbẹ̀ ẹ bá wa subscribe sí péjì yẹn náà because àwọn Yorùbáwùyí ó láwọn fídíòs kankan tí máa ń dùn sí ibi tí ò kí ń sí lórí ìrìnkèrindò ó láwọn kan tó bá wà lórí ìrìnkèrindò tí ò kí ń sí lórí Yorùbáwùyí there are many things tí ẹ lè rí nínú ìkéde yorùbá wuyì tí ò sí lórí yorùbá wuyì gangan gangan péèjì yorùbá wuyì la ti ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ irinkerin dobi tá a rìn dé tá a tójú bọ̀ dé ẹ lọ́wọ́ fún fídíò yẹn bẹ́ẹ̀ bàbá yìí sọ̀rọ̀ ilẹ̀kùn ó sọ̀rọ̀ débi Sultan of Sokoto àmì Sadana Sadana Fúlàní eh, um, bó ṣe yarí nígbà yẹn pé àwọn ò fẹ́ ká wà papọ̀ wẹ́n nǹkan tí Sunday Igboho ń sọ nísìn Sadana sọ nígbà yẹn ó sọ wípé a kì í ṣe nǹkan kan náà ó ní history wa ò kì í ṣe nǹkan kan náà ó sọ àwọn differences wa ó ní culture wa ò kì í ṣe nǹkan kan náà heritage wa ò kì í ṣe nǹkan kan náà ó ní Fúlàní man lòun ó na Igbo man pẹ̀lú Yorùbá man ó là kì í ṣe nǹkan kan náà ó sọ bí sùtàdánà àwọn pípọ̀ ẹ̀mí kan ọmọ ẹjọ́ rò wọ́n mọ ẹjọ́ rò burúkú burúkú wọ́n lè yòókì ń bá ẹlẹ́nu jìjà ọ̀gànjọ́ wọ́n lè ro àgbákò ẹjọ́ ó tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ ó ní kí ló fẹ́ jọ ìwà papọ̀ sí ṣùgbọ́n ẹ àwọn british sọ pé ẹ we can settle the differences láàrin ara wa ẹ a lè papọ̀ ọlọ́run ló dá wa papọ̀ ọlọ́run ló ṣe gbá ọlọ́run ló ṣàwo ango professor ango abdullahi ango ó sọ̀rọ̀ débi pé ó sọ nípa civil war civil war tí wọ́n jà ní nineteen sixty seven wọ seventy kìíní kan tí Buhari máa fi halẹ̀ mọ́ ọmọ Ìgbò now tí wọ́n wá ń fight fún sìn ò ní pé wọ́n ní Nàìjíríà ti expire mo fẹ́ gbé kẹ́ ẹ̀ wọ́n ní Nàìjíríà expired ten years ago <laughs> tí ẹ bá lo expiring dog drug <laughs> mo lẹ sọ <laughs> tí ẹ bá lo oògùn tó ti expire ṣé kò ní fún yàn problem ṣe péjọ Tinubu kọ́ Nàìjíríà tí ò dá òkè ìṣẹ́jọ́ Tinubu oògùn tó ti expire ní Nàìjíríà bíyàn bá gbẹ̀rẹ̀ sínú kò sínú fódìdí ọdún mẹ́wàá bí yóò bá ní kidney failure ìfun ẹ̀ á dẹ̀ jà ìfun Nàìjíríà ti já Nàìjíríà ti padà ní kidney failure ṣé kò ní kidney failure ni ṣé ìfun ẹ̀ ò já ni làwọn kan wọlé ẹ wò màá play video kan fún yín bí ó máa ṣọtaláìsí yín. wọ́n ní Nigeria expired ten years ago needs renegotiation reformation wọ́n ní kẹ́ renegotiate ọmọ Yorùbá ṣe ti ready láti renegotiate are you guys ready kí wọ́n renegotiate yín pẹ̀lú àwọn agbésùnmọ̀mí ọmọ yorùbá ṣé ẹ fẹ́ lọ àbẹ́ ẹ̀ retí kí wọ́n renegotiate yín pẹ̀lú àwọn agbẹ́nipa ṣé ẹ fẹ́ lọ àbí ẹ̀ retí kí wọ́n renegotiate yín kẹ́ ẹ di president kẹ́ ẹ pàṣẹ kẹ́nu yín má tọrọ wọn láàkúkú ń joyè ó sàn ju mo joyè ẹnu mi ò kálù lọ àdúpẹ́ wípé bí olóòṣèlú Ìgbòho ṣe ń pariwo tó ọlọ́run ò jẹ́ kí Yorùbá nation bọ́ sí nígbà yẹn now tá à ń sọ fún pé nàìjíríà à kì í ṣe nǹkan kan náà ọ̀rọ̀ yìí àwọn Ìgbò èjì ọ̀fọ́ ti jáde ó ní they have to apologize to Nnamdi Kanu only these people have to apologize to Nnamdi Kanu because this is what Nnamdi Kanu said tí wọ́n fi tì mọ́lé tí Buhari fẹ́ẹ́ ní kó pa Buhari ní kó gbẹ̀mí lẹ́nu ẹ̀ tó fi lọ́ọ́ jí gbé ní Kenya the same thing tí ọmọ Adéyẹmọ sọ nìyí tí wọ́n ní kó lọ pa àsìkò Buhari náà ni o the same thing tí Àdìsá sọ nìyí tí wọ́n fi pa àáfàá sílé ẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n májàsọ́lá ìgbòho òòṣà the same thing tí májàsọ́lá ìgbòho òòṣà tó sọ ní tí wọ́n fi pa àdùgán the same thing tí a wá ń pariwo ní tí ẹ̀mí àìmọye ọmọ Yorùbá ti bọ́ either openly or secretly òun làwọn Fúlàní wá sọ nísìn bóyá ká máa retí bóyá Tinubu máa gbé wọn ẹni pé mo ń béèrè lọ́wọ́ yín ni ṣé ká ní sùúrù bóyá Tinubu máa arrest àwọn pípù yìí Tinubu gbọ́dọ̀ arrest wọn ni o Tinubu you must arrest them so if you don't arrest them that means injustice wà Nigeria there is no equity if Sunday can say this Nigeria ti expire expiring drug ni uh, expiring drug ni òun ò ló mọ́ ẹ wá <laughs> ẹ wá dà mí ló pẹ́ẹ́tì mi ló kó sí mi lórí wípé expiring drug ni eh, Nigeria ó ti expire o òun ò ló mọ́ àti àwọn fámìlì òun àti àwọn mọ̀lẹ́bí òun a fẹ́ dá dúró tó ní kí wọ́n lọ pa tó dèrò àtìmọ́lé táwọn kan sì tún ń bọ́ táǹsìn ẹ wo ọmọ ìka bòpò lọ sí olórí ẹ kọ́ bá mi wo fídíò yìí kọ́ fẹ́ fídíò yìí kan hàn hmm, kí mi àti ìjọ máa rí mi fẹ́ fohùn sí ẹ má yẹ kí n sọ kẹ́ farabalẹ̀ wo dáadáa mi fẹ́ fohùn sí i. gbákèmí dẹ̀ máa sọ̀rọ̀ lábẹ́ ṣé ẹ̀ rí wọn àwọn agbésùmọ̀mí nìyẹn ní nàìjíríà <laughs> àwọn agbésùmọ̀mí lẹ̀ ń wò yẹn bébí ṣe ń pa ọmọ nàìjíríà tó bíyà ṣe ń jẹ ọmọ nàìjíríà tó bí nàìjíríà sì ṣe ń jìyà tí wọ́n ń sọ ọ̀fà tí wọ́n ń sọ ìjàgbó tó ń jẹ́ àárò ò bá tọ̀sán nínú ẹlòmíì tí ìdààmú ayé ẹlòmíì tó kọjá ogun Biafra 1967 tí ìyá ti ń ta ọmọ ìyá ti ń gbé ọmọ tó gbé sínú fóṣù mẹ́sàn-án ó ti ń gbé ṣògùn owó ìyá ti ń mọ ọmọ ẹ̀ kó lọ ṣe yahoo ẹ̀ bá mi kọ́ ọmọ yìí ní yahoo àwọn ọmọbìnrin wa ti di olóṣó àwọn ọmọkùnrin wa many of them ló ti kú sí Mediterranean Sea wọ́n ń ré wọn dà sómi ní àìmọye yìí tó ti gbẹ tó ti yan sínú desert tegungun ẹ̀ ti fọ́ dànù síbẹ̀ on the way tí àwọn èèyàn fi ń travel sáko nàìjíríà wọ́n ti dó ọmọ obìnrin míì kò lè gbádùn ayé ẹ̀ àìsàn kò gbóògùn àìmọye ọmọbìnrin míì ti kó tó jẹ́ ọmọ nàìjíríà àìmọye ẹlòmíì tó yẹ pé ó kú òlé ó ti parẹ́ sójú ọ̀nà ṣùgbọ́n àwọn fámìlì ẹ̀ ṣì ń rò wípé a tó dé a tó dé a tó dé a tó dé àwọn tó wà nàìjíríà ebi ti fọ́ ojú wọn if there's any way kẹ́nìbọ̀dì yà kúrò nàìjíríà tó máa gbé plane kódà kan gbé mọ́ọ̀lù ẹ̀ lẹ̀ kọ́ ní Canada Canada Canada Canada tó máa ma fi lajú pẹ́ mi ò ṣúọ̀ pé èèyàn kan máa kù ní nàìjíríà mi ò sọ́kò máa ku ẹ̀dá kan ní nàìjíríà kí ni gbogbo wa ń wá káàkiri owó <laughs> ajé ògúngúlùsọ onísọ ọ̀bùjì onọmọnọyé ọ̀nà àgbàlagbà sákújo kíjokíjo ajé tó ń gba ẹ̀gbọ́n lọ́wọ́ ẹ̀gbọ́n tó ń sọ dàbúrò ajé tó ń sorí dìdí tó ń sọ èdídorí ajé ògúngúlùsọ lóníkàlùkù ń wá káàkiri owó yẹn làwọn lè wá gbà títí títí títí tí ajé yẹn náà gbà lọ́wọ́ lọ́wọ́ eh, onírú lọ́wọ́ oníyọ̀ ẹlòmíì tí wọ́n jí gbé ó lọ ta properties ẹ̀ ni láti san owó fún wọn mo rò bóyá ẹ̀rí lẹ́lẹ̀ yẹn ẹ̀rí àwọn èèyàn tí wọ́n jókòó ẹ̀rí àwọn ọmọbìnrin lẹ́lẹ̀ ẹ̀rí àwọn ọkùnrin náà ẹ wò kan dáadáa nínú wọn ó tẹjú mọ́ ọmọbìnrin kan dáadáa <laughs> bóyá ló máa fi pàtàlálẹ̀ yìí kò kú sí nǹkan tó kàn wọ́n ìjọ náà ti rí ṣùkùtù obìnrin gbẹ̀yìn tí màálù náà máa kọ́kọ́ tó máa fi ń jàbálẹ̀ ara wọn ẹ wo bí wọ́n ṣe ń da owó bí wọ́n ṣe ń da owó nù owó tèmi àti yín wá káàkiri nínú òtútù nínú oòrùn àkànpọ̀ ni mo kàn bí eégún ẹlẹ́wẹ̀ yìí owó yìí làwọn débi bíi owó yẹn ló wà ní nàìjíríà tàbádẹ́wìn sì wọ́n á ní fọ́rínà ni wọ́n wọ́n ní wọ́n ń ṣọmọ nàìjíríà foreigners ni wọ́n wọ́n ń ṣọmọ ìlú yìí wọ́n ń ṣọmọ ìlú yìí wọ́n dẹ̀ ń gba owó lọ́wọ́ ọmọ ìlú tọmọ ìlú fi wá ń sá kúrò nílé àbẹ́ẹ̀rẹ̀ ayé wa àwa ni ká dá dúró ẹ̀yin bàbá wa kí n tó wá sọ́dọ̀ yín ẹ̀yin èèyàn bá mi lọ download tap tap send mo fọlọ́run ọba àbẹ̀yìn ẹ bá mi download tap tap send ẹ lo promo code mi abiola tts tẹ bá wá lò lákọ̀ọ́kọ́ tẹ kọ́kọ́ fẹ́ ju owó sílé ẹ wò ẹ̀yin náà gba bónọ́ọ̀sì ni ṣé wàá rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì gbọ́ nípa renis connect fún ọkọ àti ìyàwó fún kí lorúkọ ẹ̀ olólùfẹ́ lẹ́fẹ́ ni companion lẹ́fẹ́ ni kódà tí nǹkan bá ń ṣe ní lágọ̀ọ́ ara ìyẹn kàn sí renis reshape àwọn lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi ẹ gbádùn wọn bóyìnbó ṣe ń gbádùn sìgá ni mo dúró ń bẹ̀ yẹn ná ẹ̀yin náà bá mi fi tiyín kún èjì ọ̀fọ̀ wá bọ́ta north finally agrees with Nnamdi Kanu that Nigeria has expired ẹ lọ kà lórí daily post ó wà lórí punch náà and ó demand pé kí wọ́n apologize sí Nnamdi Kanu ǹjẹ́ a lè ráwọn olórí ilẹ̀ Yorùbá it's a question o. No èwo nínú ẹ̀yin olórí wa ńlẹ̀ yorùbá ló láyà láti ànánsìn àwọn ọmọ Ìgbò wọn ń bọ́ta ní fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ ẹ rò bóyá èkúté tí wọ́n dé mọ́nú sà tí wọ́n jẹjà túlẹ̀ ni wọ́n ń bọ́ta ní fòfòfòfòfòfò kálukú ń pariwo ni pé they must apologize they must what they must apologize to Nnamdi Kanu so ẹ̀yin tẹ́jẹ́ àgbàlagbà ti wà ṣe máa bọ́ tàṣà ẹ máa ní kí wọ́n apologize sọmọ Adéyẹmọ èwo nu yín ló tó sọ ní mò ń béèrè ni ẹ ní lè sọ ẹ wá gbọ́n ti Sadan of Sokoto sọ ẹ fẹ́ gbọ́n ó ní stop criticizing your leaders allow God to judge them. Hmm. abẹ́ ẹ̀rọ ọlọ́run àbẹ́ẹ̀rọ ọlọ́run wọ́n ní ẹyẹ kìrìsìsáìsì àwọn leaders yín tán bá ṣùbí tán bá ṣùpa ẹyẹ sọ wípé tí wọ́n ṣe ò dáa wọ́n ní no matter what tí wọ́n lè ṣe tégúngún bá ṣílé wọ̀ a máa ń fọ̀wọ̀ gbàlẹ̀ wọ́ ni egúngún ò ní ṣílé wọ̀ kádà ń gbà jù mi sọ àwọn eégún tó ń tọrọ owó o ṣùgbọ́n àwọn eégún àwọn bàbá wa wọn ò ní ṣílé wọ̀ kán dà wọ́n ń gbà bàbá ọ̀nà ò sí ń bẹ̀ náà máa sọ ó ní gbogbo tó bá wù káwọn káwọn olórí yín máa ṣe ó ní ẹ má criticize wọn ṣùgbọ́n ẹ lọ sórí ìrìnkèrindò yorùbá wòye ẹ lọ wo fídíò tí mo kọ́kọ́ ṣó àfù ẹ̀yìn àfù ti ẹ̀kọ́ bóyá kọ́ta bídàsí mẹ́rin ẹ̀ ni mi ò gbóyìnbó bídàsí márùn-ún ẹ̀ ni mo ṣó it's about twenty something minutes video kẹ lọ wò lórí ìrìnkèrindò kẹ wá sọ fún mi bóyá wọ́n criticize Tinubu àbí wọn ò criticize ẹ̀ kẹwàá sọ gbogbo táwọn wèrè ti sọ láti jọ yìí ara tá à ń sọ ni pé Nàìjíríà ò ṣiṣẹ́ every time wọ́n máa make sure pé àwọn mú àwọn mú ẹ̀sìn wọ́n máa twist the brain àwọn èèyàn pẹ̀lú ẹ̀sìn wọ́n á parọ́ fún àwọn èèyàn pẹ̀lú ẹ̀sìn wọ́n á lórúkọ ọlọ́run fi búra èké. ká má bí even ká má bí àwọn àwọn olórí wa tán bá ṣe dáadáa ká fi wọ́n lẹ̀ fọ́ ọlọ́run kó jọ́ọ̀jì wọn right even in Saudi Arabia they protested ìjọba Saudi Arabia tó kò fẹ́ àgbákò àwọn ọmọ Saudi tó mọ̀ pé wọ́n ya wèrè ju wọ́n ya wèrè ju màálù lọ bí wọ́n ṣe ń ṣe ìlú wọn kódà ìjọba Saudi Arabia náà mọ ọmọ ọgbọ́n pé kàn fẹ́ràn sẹ́nu kan wá tì àwọn náà mọ pé kí wọ́n mú ìlú wọn bówó ṣe ń wọlé kó máa jí kó ní Saudi kó máa wá tọ́jú ẹ̀ pamọ́ sí Nàìjíríà ṣé Saudi ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n jí owó kó ní Saudi kó máa wá kó sí báǹkì wá Nàìjíríà àbí kó máa kó lọ sí Amẹ́ríkà kó máa kó lọ sí London scholarship mélòó ni Saudi fún àwọn ọmọ Nàìjíríà tó tọ́wọ́ bá débi ọ̀rọ̀ ká sọ before you say ọ́bù ṣìláàmù ọ́bù ṣìláàmù ọ́bù ṣìláàmù kó tó bú ṣìláàmù scholarship mélòó ni Saudi fún ọmọ Nàìjíríà ó yẹ lọ kàwé ẹ lọ study gbá ẹ lọ study àwo despite bẹ ṣe ń kú fún wọn tó bẹ ṣe ń fọ orí yín mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ ṣe gbà fún wọn tó ní Saudi Saudi ń jayé ẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹni òdùnmọ́ ò gbọ́dọ̀ sọ fáráyé gbọ́ bẹ̀tẹ̀ ẹ̀yin ń tàn wá ẹ̀ pa irọ́ fún wa ẹ̀ ń fi ẹ̀sìn kó wa lómi ọbẹ̀ ẹ̀ ń búra èké pẹ̀lú bíbélì ẹ̀ ń ṣàpòsí pẹ̀lú kùránì ẹ̀ wá fi ń parọ́ fún wa pé ọlọ́run ló máa dájọ́ wọn sọlọ́run ló dájọ́ àwọn Saudi ọlọ́run wo lamẹ́ríkà ń sìn tí olórí àwọn olórí wọn fi jẹ́ kó rí wọn pé ọlọ́run wo ni wọ́n ń sìn ní North Korea ọlọ́run wo ni wọ́n ń sìn ní China ọlọ́run wo ni wọ́n ń sìn ní England tílù wọn fi ń tùbà tó fi ń túṣẹ àwọn Indian ọlọ́run wo ni wọ́n ń sìn China bó gbé wọn lówó tó ṣèjọba tó bá ti gbé wọn lówó wọ́n á pa ẹ́ tìrantìran ni wọ́n ń pa ẹni tó jí wọn lówó nìkan o wọ́n á pa wọ́n á pa àwọn ọmọ ẹ̀ wọ́n á tún pa ìyàwó ẹ̀ ọlọ́run làwọn yẹn ń sin torí wọ́n fi ń pé tẹkinọ́lọ́jì mélòó ni Saudi dá kalẹ̀ tó wá fi ọmọ Nàìjíríà tó fi hẹ́ẹ̀dì ẹ̀ I don't know n tẹ máa ń fi wá pè bóyá èrò bóyá àgọ̀ náà ni o gbàgàngọ̀ṣú náà ni o i don't i don't i don't even understand ohun tẹ tẹ fi wá pè kò yé mi fún yín ohun tẹ rò pa ajẹ́ àbí tẹ rò bóyá ta jẹ́ àbí tẹ rò bóyá ajẹ́ i don't know now watch this àbí look at this look lakurawa terror group using drone to track military and civilians. <laughs> ó níyẹn náà a senior fellow of Extreme Policy Unit at the Tony Blair Institute of Global Change. Bulama Bukari said on Monday that the Lakurawa insurgents group has been surveilling communities and the, uh, and the military formation in the north. Tell me wetin I no know how could they fly drone <laughs> ah! no how how báwo ni wọ́n ṣe lè fly drone tí wọ́n fi monitor àwọn military àti civilians if they could monitor Nigeria military with their drones steady fast running and they are recruiting people paying one million naira fún àwọn èèyàn one million ní o ẹ wá jẹ́ ìyàgbésùnmọ̀ mi kẹ́ máa jíyàn gbé o and since then nothing has been done since last week láti pariwo wọn síta but àwọn kan bọ̀ ta wọ́n ní 2018. eighteen ni wọ́n ti wà ní nàìjíríà wọ́n kọ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé operation wọn jáde ni <laughs> wàhálà padà wọ́n kọ́ ń kọ́ ṣùù wọ́n ní twenty eighteen ni wọ́n ti wà ní nàìjíríà they have access to drone láti track àwọn military. Ah, ọmọ yorùbá now tí àwọn nnamdi kanu samuel ekpa tó samuel ekpa yẹn yẹn ti forí ó ti forí ah bọ́ yẹn tó bá ń gbọ́ ń gbá lára mi ó ń gba ó ń ta ní orí ẹ̀ burúkú burúkú fídíò kan mi mọ̀ bóyá ẹ ti rí dábàá ti rí mo lè bá yín mu wá níbi tí àwọn àmì ẹ lè bá mi kọ́ sí comment section ẹ bá ní kí n bá yín gbé wá níbi tí àwọn tí ọ̀gá àmì kan tó ti ń bá Samuel Ekpa sọ̀rọ̀ pé tí Nàìjíríà bá dá lẹ́nìí tí Nàìjíríà bá padà ṣe dáadáa gbogbo pé equity wà wọn wọn fi ọmọ kan kẹ́mọ̀ kan wọ́n ń ṣe dáadáa constitution yẹn wọ́n change ẹ̀. Samuel <laughs> Ekpa ó ti forí gbalẹ̀ ogun gbọ́ wọ́n tó bá ti change constitution tó máa drop Biafra ó máa fọ́ nìsín bó ṣe dáhùn ó máa fọ́ nìsín yín ó lóun dúró tán nísẹ́ẹ̀ no amount of constitution tí wọ́n lè change ó ní kí wọ́n mú jésù mẹ́wàá ànábì fifty kọ́kọ́ wọn papọ̀ wọn lè rí nàìjíríà tó ó give reason o reason yẹn mo dẹ̀ kó jẹ bàjẹ́ bàjẹ́ ó ní nàìjíríà ò lè tó ó lóun ò lè drop biafra now táwa wí ládé ọ̀rọ̀ bù ṣe yẹn mo ìyá mi tó bá declare ní december second Ah! kí ni faith wa kí ni faith àwọn ọmọ Yorùbá kí la máa ṣe kí ni nǹkan tí ẹ̀yin rò pé a máa ṣe because nínú fídíò tí mo sọ fún yín gbàǹgó sọ̀rọ̀ ó ní kó tó má jìwà papọ̀ ó ní north ní constitution tiwọn tí wọ́n ń lò ó ní àwọn south wọ́n ní constitution tiwọn tí wọ́n ń lò oníkàlùkù ń lo constitution nu ẹ̀ ni kó tó di pé àwọn gòwánì wọ́n wá lo àbùkàkàrà dáàbà náà tó máa wá declare ní december second hmm. ṣé yóò bá ọ̀wọ̀ gà o ṣé Yorùbá ò wọ gàù. tí àwọn ọmọ Ìgbò bá lé àwọn Fúlàní because who are the Nigerians àwọn náà ti ní èmi àti mọ̀ pé third class àbí fourth class àbí ninety ninth class citizen ni wá Nàìjíríà tí àwọn ọmọ Ìgbò bá wá gbara wọn tó ń ṣera wọn ní èkó ọlá tó gbara ẹ̀ lọ́wọ́ ọ̀bẹ tó ṣe ra wọn ní wèrèpè tó gbalẹ̀ tó gba gi oko tó bá wá gbara wọn lọ́wọ́ nàìjíríà nàìjíríà sáwọn fúlàní onífà ìbò wa bá wa. no question ni mo kàn ń béèrè lọ́wọ́ yín ni sáwọn fúlàní onífà wọn ò ní fi ààbọ̀ wọn ò ní ṣe ní àpadàbọ̀ àbíjà kó wọn á fi ààbọ̀ lé wa lórí ṣe pé up to today Nigeria ò lò the same constitution abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ni ominú ń kọ mí ominú December second yẹn ń kọ mí ṣé kìí pa àwọn Igbo náà tún máa Yorùbá ká ṣáà múra sílẹ̀ tó bá ń gbọ́ ọmọ Yorùbá ẹ má jìnnà sílé ọ̀tá pọ̀ o ọmọ yorùbá ẹ má jìnnà sílé ọ̀tá pọ̀ o ọ̀tá pọ̀ fún yorùbá nínú nàìjíríà yìí ṣẹ́yìn pásáré tó kún náà ti declare wa ní betrayal many people tí tí ìjọba tinubu ti pè bàbá ọgọ àwọn wèrè sọ bàbá wa ní ti pè wèrè níyìn o ṣé ti pè ní kò sí wàhálà tí pè ló dẹ̀ máa bẹ̀rẹ̀ sí nílùú ẹ sọ́dọ̀ ògùn kẹ́ máa bẹ̀rẹ̀ sí nílùú many people tí ìyà ń jẹ fún ìjọba Tinubu yìí tí wọ́n dẹ̀ bílì pé tribalism ni wọ́n lò ọmọ wa ni ẹjọ́ ṣe ni wọ́n fi gbé Tinubu wọlé ṣé yìí kan máa descend lé wa lórí káwọn Biafra bá bẹ̀rẹ̀ èmi ò ní ẹ káyà sókè o opinion tí yín ni mo fẹ́ rí ní comment section o ṣé kí wọ́n máa descend lé wa lórí ṣé kí ìpàrọ̀ Fúlàní máa wò wípé Tinubu kò ṣe táwọn fẹ́ fún àwọn báwọn ṣe fẹ́ tó torí lójú tiwọn bí Tinubu ṣe ń ṣe yìí kò ṣe tó bóyá ń kówó lọ fún wọn kò kówó fún wọn tó gbogbo ọkàn wọn pátá onígbé ká jókòó kọ́ máa tọ̀ sí wa lẹ́nu kọ́ yàgbẹ́ kọ́ ní ká lọ gbé dànù àbí kó lọ́dì wá làbí kó fọ̀gbẹ́ sínú ẹ̀ ṣe mọ̀ pé ohun gbogbo kì í tó lè ohun gbogbo adédèjẹ wọn ò ní jẹ̀kan kó síwọ́ ohun gbogbo ohun gbogbo kì í tó lè ohun gbogbo gbogbo tó ń ṣe fún wọn kò tẹ́ wọn lọ́rùn bí kò wà nípò agbára ni wọ́n ti claim pé they are born to rule they want to rule everywhere and they want to rule for life. yorùbá ẹ má sùn o ọmọ yorùbá ẹ má jìnnà sílé ọ̀tá pọ̀ o ọmọ yorùbá ẹ má jìnnà sílé ọ̀tá pọ̀ o ọ̀tá pọ̀ o ẹ̀yin bàbá wa àtúmọ̀ fọ̀rọ̀ sí èpè mi lè má sọ̀rọ̀ yín hmm. ẹ̀yin bàbá wa make haze while the sun shine ẹ dẹ̀ mọ̀ wípé bẹ́ẹ̀ máa ń sọ wọ́n á ní gbòǹgbò gbòǹgbò ọ̀nà yẹ ọ̀kan báyìí kò kí ń gbèyàn ṣubú ní ẹ̀ẹ̀mejì ẹni tó bá ní làákàyè ni o bẹ́nìyàn ò mú ọlọ́run ó mú ẹ̀yin bàbá wa bẹ́nìyàn ò mú ọlọ́run ó mú obìnrin tó ti lé àlèdè tó ń gbọ́ ọkọ ẹ̀ létí kì í ṣe obìnrin tó ti lé àlèdè tó ń gbọ́ ọkọ ẹ̀ létí nìkan o gbogbo bàbá tó máa fi ṣàtọ́nà wa tí ó dìde béèyàn ò mú alálẹ̀lẹ̀ yorùbá máa mú o yorùbá wuyì lórúkọ tèmi o yorùbá wuyì ni mò ń jẹ́ àwọn north sọ pé nàìjíríà ti expire wọ́n ní kẹjẹ́ káwọn máa lọ tinubu go and arrest them Yorùbáwùyí lórúkọ mi if you are seeing this page for the first time Yorùbáwùyí lèmi ń jẹ́ i am the one and only Akalolu of yorùbá land adáwọnlẹ̀ yorùbá ọmọjọmọ lọ iye olóyè tí ò pé méjì abẹ ní ọmọ òṣèré pààrọ̀ ẹni tó máa pààrọ̀ tiwa adéwájú federal government tó bá sign ẹ̀ ó máa déwájú Elédùmarè alpha what's up kí ló ṣẹlẹ̀ kí lẹ́rí sí ní tó ṣẹlẹ̀ yìí ṣé inú yín dùn sàbí inú yín ò dùn sí tẹ́ ẹ̀ bá ti tẹ̀ tán pop lórí ṣé òye jẹ́ tẹ̀ tán pop kẹ́ lè máa rí ṣòwò àwò sí dáadáa tẹ́ ẹ̀ bá ti subscribe ẹ tẹ̀ subscribe button yín lẹ́gbẹ̀ẹ́ máa rí notification bell kékeré báyìí ẹ kàn gbọ́wọ́ lé ẹ má tẹ̀ sí personalize o all ní kẹ́ ẹ tẹ̀ sí kẹ́ lè máa rí everything wò tí ẹ ti share video yìí àwọn akẹ́tẹ̀yìn bàbá ìṣókè ìṣókè he shook Tinubu must arrest them Tinubu lọ káwọn tó sọ̀rọ̀ o Tinubu must arrest the northerners o náà kọsí comment section Tinubu you must arrest the northerners pẹ̀lú tí wọ́n sọ yìí o torí Buhari ṣe arrest olóyè Sunday Igboho nìyẹn see your on my next show ẹ ṣé mi dúpẹ́